الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 الله الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله سرا وجهرا ليلا ونهارا أيها المسلمون كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم لم يترك في سبيل الهداية لقاح المجهول فدينك القلب والسعادة الكبرى فيما وضع والطلبة فيما شرع وما سوى ذلك فالضلال والبستان ورزق وخسران عباد الله دين الإسلام مبني على أصلين عظيمين الإخلاص لله والاتباع لهدي المصطفى صلى الله عليه وسلم قال سبحانه وتعالى ألا من أسلم وجهه لله فهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وخير طريق طريق نبينا محمد صلى الله عليه وسلم في طريقه هو المعين الصار والبعد عن هذا الطريق هو الخروج عن بلية عظمى زينة القبرى زينة القبرى يدعو إليها أدعو الأمة إبليس وحفظه يذكر الجهل بعض المسلمين بدينه وغيره ماء الهدى فيسجل لهم ما ليس بمشروع ويحسن لهم ما ليس بمحمود يحدث له شرائع محدثة فأي بهم على علم السنة والطهر يدعو لهم تعصب الحرام والرجال ليحول بين المرء والحق واتبع الحق وبعد الانحراف بعد أن سوى السبيل وأصله لا يعرفون بين الحق والباطل ولا يعرفون سنة لاختلافها فما يفتح له شيطان بابا من الظلام إلا ولده ولا يزين له طريقا من طرق البدع إلا سلاكوه أيها المسلمون لا شيء بعد الشرك والكفر أعظم فساد للدين وأشار تمويل ببنيان وأكثر تفريطا لشغل حمة من البدع جعلت المسلمين شيعا أو أحسابا قال سبحانه وتعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم بشيء إنما أمره إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون جاءت أن عائشة رضي الله عنها مرفوعة هم أصحاب الهوى والبدع وسلام من هذه الحكمة ألا الله وبا عليكم يا الله ويا جيجة الله وبا النبوة محمد صلى الله عليه وسلم إذ يجبه خطبة من ọ̀sẹ̀ وهنا لبدعة الاحتفال بالإسراء والمعراج nínú àwọn àdáadáalẹ̀ tí ń bẹ nínú oṣù yìí ó ti já sí pé ó fẹ́ máa sí oṣù kan ṣíṣe ìtọ́n tí ò ní fi àdáadáalẹ̀ sínú rẹ̀ táwọn mùsùlùmí ò máa fi láti fi bá sọ wọ́n nù kó o sínú ọ̀dọ́ náà bá. nínú àwọn bíbí àti wọ́n ń bẹ nínú oṣù yìí gẹ́gẹ́ bá ti sọ díẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nínú ẹ̀ náà ni ìmọ̀ ṣe ayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ìrìn àjò ooru láti Mọ́kà lọ sí Kudus láti Kudus lọ sí sánmà lọ́dọ̀ ọlọ́mọba. Eléyìí ìṣẹ̀lẹ̀ kan ní tí ó ní tàn nínú Islam. Àmọ́ síwájú àádá jẹ́ mùsùlùmí ẹjá lọ́mà pé alùkùhánì kẹrí ìbẹ̀lọ́wà àti súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kálọ́mà pé àwọn méjèèjì wọn ò fi kankan lẹ̀ nínú ọ̀rọ̀ àlámàrí ẹ̀sìn yìí alukuhani àti sunna nígbà muhammad sallallahu alayhi wa sallam wọn ò fi ilẹ̀ láì rán sọ. tí èsì tó wá ń bẹ tó yẹ pé tá a bá ṣe é á di eléyìí èèyàn tá a bá ṣe é ọmọ ọmọ ò nífẹ̀ẹ́ wa tá bá ṣe é á gbalada kan tá bá ṣe é á dọ̀mọ àlìjẹ́nà nǹkan kò sí nǹkan ọ̀hún tó lè bí á àwọn nǹkan wọ̀nyí àfi kíkọ́ àlè sọ kí súnà nábì ló lè sọ ọ́ nítorí pé àwọn méjèèjì yìí iṣẹ́ náà wá sí láyé gẹ́gẹ́ lọ ìmọ̀nà ní alukuhan àti hadith òun ni wọ́n jẹ́ fáwọn àlùmọ́ àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kí ló yẹ ká ṣe kí ló yẹ ká ṣe kí láti tábí ṣe rire àwọn méjì ṣàlàyé ní òfin kankan lẹ̀ àti súnà nípa Muhammad sallallahu alayhi wa sallam. alákọ̀ọ́kọ́ ọ̀run ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹnu àti ẹnu mùsùlùmí tó gbàgbọ́ ní ẹ̀sìn rẹ̀ tó mọ sáńpẹ̀ ní ẹ̀sìn tó sì mọ pé tó mọ̀ súnmọ́ ká fi fẹ́ràn yàn pé ẹni tá a bá fi fẹ́ràn tẹ́nìyàn bá jẹ́ adámà náà yóò fi tẹ̀sí pátápátá ẹnìyẹn gbọ́rọ̀ ọ̀gbà pé Islam ó ti pé ìdí ní jẹ́ náà kò sí ní jẹ́ láàmù kí gbogbo táà sí inú rẹ̀ lọ ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ yọ sàká ẹ ṣèyàwó ẹ ṣèkómọ gbogbo tí ń jẹ́ ìsìláàmù náà ní àwọn sábà ń ṣe inú rẹ̀ ìsìláàmù ti wá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo fàyè rẹ̀ gbogbo tí ń jẹ́ ṣẹ̀ríà ọlọ́run pátá wọn náà ní àdébà Muhammad sallallahu alaihi wa sallam ló sàlàyé fún wa gbogbo ẹ bá wá lọ wá nǹkan míì tó mú wá náà tó ní ẹ tẹrú nǹkan yìí náà ládá bẹ́ẹ̀ èdè bẹ́ẹ̀ bàbá wa lóru kọ́ àrẹ nǹkan yẹn kí ká ṣe é bàbá wo ló súnà lẹ́bàá Muhammad tá a bá ká lọ mọ̀ pé ìlànà yẹn ìlànà burúkú ni ká lọ mọ̀ pé nǹkan yẹn wàhálà ńláńlá làdúrà lọ́rùn kò sí ìlànà lẹ́bàá Muhammad sallallahu alaihi wasallam èyí tó jẹ́ lẹ́kẹta òun ni pé ẹni bá gbà pé Islam ọlọ́run ọba ẹni bá gbà pé alukurhan àti suna nípa Muhammad sallallahu alaihi wa sanna òun lámọ lónú tẹ̀mí ayé wa àtọ̀rẹ̀ tó ti gbà pé anẹ́gbà Muhammad wa sanna ó ti jẹ́ pé ẹni bẹ́ẹ̀ wà lọ́rùn ó gbọ́dọ̀ mọ àmọ̀dájú dáadáa pé gbogbo tó bá jẹ́ gbogbo a fi ń kọ́nà tó lè gbà lọ́wọ́ wa àbí kárí nǹkan méjì bẹ́ẹ̀. tí nǹkan méjì wọn bá sí ní gbogbo ń tá a fi wọ́n ojú ọlọ́run tá à ń pè lẹ́sìn tí nǹkan yẹn kò bá sí nínú méjì kágbà sí ẹ̀sìn yẹn ọlọ́run nígbà lọ́wọ́ wa. tábàrí kan nù nǹkan méjì tábàrí kejì nǹkan yẹn ọlọ́run nígbà. alákọ̀ọ́kọ́ al kó jẹ́ nítorí tọ́nà ọba láti ṣe kéèsè kan lọ́pàá àwọn náà ń bẹ láyé kéèsè kan lè lọ́pàá àwọn náà mọ̀ nǹkan yìí gbogbo tàbá fi wá ojúrí ọlọ́run tàbátà fi ẹ̀sẹ̀ ni táwọn kan ládọ́dọ̀ bá ń bẹ̀ táwọn kan ẹ̀sán bá bẹ̀ àfi ká ẹ̀ olúwa ní kò sí àṣẹ tí mo pa ọmọ ẹgbẹ́ ènìyàn ju kí wọ́n ti èmi ọlọ́run ọba lọ sábà jẹ́ sí mi kí wọ́n ti àpọ̀ mọ́ ẹ̀sìn wọn fẹ́mi nìkan wọn gbọ́ ọdún torí nǹkan mìíràn nǹkan náà kejì táwọn wo ń bẹ̀ òrìṣẹ́ bá mú lọ fún ilé láì sọ ọlọ́run àyọ̀ ọ̀sẹ̀ kárí pé ìta rẹ̀ ti sún ọlọ́run ni tá a ṣe ń torí ọlọ́run ọba ó wá gbọ́dọ̀ bá lánàá nígbà Muhammad sallallahu alaihi wasallam gbọ́dọ̀ ó gbọ́ jẹ́ pé ànẹ́bì ṣe nǹkan yẹn nǹkan fẹ́ ṣe òun ó gbọ́ jẹ́ pé ànẹ́bì ṣe tánẹ́bì ò bá ti ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ torí kò sí lára ẹ̀mí àyàfi tó ọba gbà pé ànẹ́bì sallallahu alaihi wasallam kò jíṣẹ́ pé ọ̀nà tánẹ́bì tí wọ́n fi ń jíṣẹ́ rẹ̀ fún wa òun ni tó fẹnu sọ àbí kò fẹnu sọ ó àbúrò àwọn sọ̀hábà rẹ̀ wọ́n ń ṣe nǹkan yẹn láì ṣe kó ti fẹnu sọ fún wọn rí láì ṣe pé ó ti fara pé fún wọn rí ó wá rí kan náà sọ̀hábà wá ṣe é ànẹ́bí wá sáǹpẹ̀ pé àyíkọ́ ṣe inú ààrẹ ní sáǹpẹ̀ bá takò olójú ayé ànẹ́bí ara ń sọ́nà obìnrin àná Muhammad sọ́nà mọ́ àwọn àlọ́ sọ́dà tí o bá ti sí kan gbogbo léyìí níbẹ̀ ọlọ́run ti ń kẹ́ òkè sí ẹ̀sìn nǹkan ò ní àbáwọn Abdullahi Mas'ud nígbà tó ráwọn tí wọ́n jòkó ní mọ́sálásí tí wọ́n yípo báwọn tìjàníyà tí wọ́n yípo tí wọ́n mú òkúta wẹrẹ ọgọ́rùn-ún lọ́wọ́ tí ń ṣe rere tẹ̀sùbà tí wọ́n ń jẹ́ nìkan wọ́n ń bíbi wọn pé ẹ ṣe láì láì lọ́lọ́ ọgọ́rùn-ún tí wọ́n ti láì láì ọ̀kan wọ́n mú kúta pé ẹ ti wà ní ojú ọ̀nà kan sẹ́yìn rí tó dáa ju ọ̀nà náà lọ kúta bá tún kíní yẹn dáa ní ẹ̀rí ké ẹni àwọn ọmọdé anẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́wọ̀sánná ó gbà pé ilé iná ẹ̀rọ ti lápòjú ẹja mú àwẹ̀ lápòjú ẹsẹ̀ tá a bá fẹ́ gbá àwẹ̀ àkọ́kọ́ sáàtì ìjà rẹ̀ tá a fẹ́ gbà yìí pé ẹja tàǹtò sọ̀lọ̀ sani èèyàn dá tí mo lọ́ wọn mi ń gbà àbíká yìí máa ń yàn bẹ́ aláwẹ̀ ńlá dájá kọ́lá kò ní bá báyìí báyìí kò ní bá báyìí báyìí tọ́rọ̀ sí kò ìtọ́nà ọba nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì irú àwẹ̀ fẹ́ gbà ń gẹ́gẹ́ anẹ́bí sallallahu alaihi wa sallam ó gbọ́rọ̀ gba àwẹ̀ yẹn tánẹ́bí ò bá fi lè gba àwẹ̀ fẹ́ gbà ń tí ò bá ti dábàá nẹ́bí gba òun lẹ ẹbí nípa lẹbi sallallahu alaihi wasallam ìkànnà sọhábà ó ń tẹ lójú rẹ ó ń bọwọ sí gbogbo tó bá jẹ ẹsẹ ìkànnà ẹta ìlàgbọrọ rí bẹ́ẹ̀ ìkànnà mẹ́ta ìlàgbọrọ rí bẹ́ẹ̀. lápẹjúwe ní ṣe ẹgbẹ́ tó máa fẹ́ fi wá bí ẹni nẹ́fìlà ti ṣe ìrún kíkí bí wọ́n fẹ́ yẹ nẹ́fìlà ó gbọ́dọ̀ ní àníyàn tó dá ń pé tó tọ́ lọ́run tó fi yẹn nẹ́fìlà yìí ẹlẹ́ẹ̀kejì ànẹ́bìgbọ̀rọ̀ ṣe bá nẹ́bì ò bá ṣe àbíkàkẹ́ ti sọ àbí táàrí kan mọ́ àwọn sọ̀hábà tí wọ́n sọ lójú ayé ànábì láyé ṣe bá ànábì ti sọ́nù wọn tẹ́tẹ́ àbóṣe lójú wọn kánàbí wa kọ́ wọn ni bẹ́ẹ̀ kánàbí wọn tàpó súnà lè nínú náà nítorí jẹ́ di tó bá ń sàlàyé pé tí náà pè súnà wọ́n ní ọ̀rọ̀ ànábì iṣẹ́ tà ànábì ṣe àti tó ráwọn sọ̀hábà tí wọ́n ṣe lójú ẹ̀ àwọn sọ̀hábà lè Torígbà ní àwọn sọ́ọ́bà máa ń ṣe nǹkan ní lójú ayé àjẹ́bí sọ̀tọ̀ náà pálẹ̀bí kí òní kí òní gbá dé olómi nù wọn. Tí wọ́n bá rán sọ pé ìbáwọn sábà náà máa ń ṣe nǹkan míì láì ti fún wọn rí pálẹ̀bí ṣe láì ti pálẹ̀bí sọ pálẹ̀bí kì í sọ̀rọ̀ ó dàbí nímọ̀ ń àwọn míì táwọn náà ṣe pálẹ̀bí ò sọ̀rọ̀. Lára àwọn ọ̀nà tọ́nà ti jẹ́ díẹ̀ sí ẹ̀ka lè ní àti gbọ́dọ̀ máa béèrè tó ti jẹ́ bẹ́ẹ̀. Bí máa ń béèrè ẹnìyàn wà parun ni. Ìkọ́nà wọn sáré Muhammad sallallahu alaihi wa sallam bóyá Bilal ni anábì wá pé Bilal mo lálà mo wá ní mo fẹ́ wọ àdìjẹ́ náà bí mo fẹ́ wọ àdìjẹ́ náà ìwọ́n rí ẹsẹ̀ nìkan tó náà tẹ̀lé mi ìlú yẹn nìkan tó náà tẹ̀lé mi èèyàn bẹ lẹ́yìn ó ní kí ni ṣe owó àwùgá òun ò gbọ́ bá ṣe kaba ó wá ní òun ò lè di àlùwàlá kẹláyé àdúgbò obìnrin tó àtàlẹ́ jì anẹ́bí ò wá ní anẹ́bí ò sàkó ìgbà tá anẹ́bí ò ní sàkó ó ti di sínú náà nìyẹn àwọn sọ́ọ́bà lẹ́lẹ́ ìwà fún nítorí pé ẹni tí ó kọ̀rẹ́ tí wọ́n ń bẹ láyé tàbí kọ̀rẹ́ tí wọ́n dá àbájá tó wálẹ̀ olóòjẹ́ tó ń gbá ẹlẹ́ ní sallallahu alaihi wa sallam wọ́n tó kírun lọ́wọ́ gbà tí wọ́n kírun lọ́wọ́ ẹnìkan ó wá sí ó wá sí alihamdulilah gbàtà mẹ́bí ìdí àlébí akíun náà àlébí ìta lọ sílẹ̀ tẹ́ tó sí alihamdulilah ó lé mi ní ẹ gbọ́dọ̀ mẹ́bí sọ fún àlébí ní àwọn màláíkà tí wọ́n lé ní ọgbọ̀n ni wọ́n ń sáré pé èmi ní gẹ́lágá ilé òkè bó ti wó tó láì ti pé ànábì ṣe lójú lójú ìran ẹnìkan náà bá tẹ́lú àwọn sáré àlébà tó ń sọ ọ́ ọ̀sán náà ẹnìkan tó sí ó dàn hàpùlù láì ẹnìkan bẹ lẹ́bẹ̀rẹ̀ oníyẹn ní àmúkọ̀ lọ. Ànábì tó ń lé tálọ́ tẹ́ àmúkọ̀ láìlẹ́ kan. Ẹ́ ó lé mi ní ànábì ní ọ̀bọ̀n ọ̀sẹ̀ bẹ́ẹ̀ máa. Ìrún tá ń sọ yìí ọ̀rẹ́ dákun lé wọ́n. Ẹ wo níbi irun kan náà, eléyìí ti alhamdulillah, ànábì owó wọlé bẹ́ẹ̀. Eléyìí wá sí ní àmúkọ̀ láwọ̀ tá ànábì ká máa ṣe nígbà tí ẹnìkan bá ń dín tó bá ti alhamdulillah, ó wá sí lẹ́yìn irun ànábì ní kò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀.

ìkẹ́kẹ́ tó tẹ́lẹ̀ ní ìkẹ́ tó tẹ́lẹ̀ ní àkọ́kọ́ kò tẹ́lẹ̀ tó máa jọ títẹ̀ ìtẹ̀lẹ̀ pé oṣù báyìí ló tẹ̀lẹ̀ kò tẹ̀ tó mà kò sí àdí ìbùkátọ̀ dà nípa Muhammad bí oṣù báyìí ó nà níbi ṣe ìṣúra wà nínú ẹ̀wà bí ọjọ́ báyìí ló tẹ̀ kò sí kò sí ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n jọ tó wù ni àmọ́ tó táwọn èèyàn mú ju òun náà ní twenty seven rọ́jà kí lóun ẹni wọ́n

àmọ́ bàbá fi ya fi láàrin mọ́gbà fi ṣá ẹ̀ nítorí lè jẹ mọ́ tẹ bá rí ẹnìkan ní mọ́tara sí yí tọ̀tọ̀ tó fìlà ń bẹ lónìí o tó má ti àná ọ̀tẹ̀ rẹ́bí àfíjà ní mọ́bà kò sí nábìlà kankan bẹ́ẹ̀ sí ànábìlà kankan ò sínú wájà káàró pé à ń tẹ̀bí òun abẹ́ kí kí náà kakọ̀ wá sí òkè yẹ́nì torí oúnjẹ lọ́nà ló ń rúbẹ̀ ìdájọ́ yọ pé ní àtẹ́là káyò tẹ́ fi ń rìn mí ìdájọ́ ń pè lẹ́sìn oníta lẹ́gbà ṣùgbọ́n nítorí lẹ́yìn ẹgbẹ́ ti bàbá wọn ṣe ó káàbà ti sọ ọlọ́mìíràn ìtẹ̀kẹ́ tó tẹ̀lẹ̀ ní bílà náà bí ọdún sọ̀rọ̀ máa wà sọ́mọ́ nígbà tí àlẹ́bí iṣẹ́ tó di ọdún mẹ́wàá tó di ọdún mẹ́wàá òun ni ọlọ́run ọba lólókì jù ní ó wá ó lọ gba ẹ̀rùn ní sọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìgbé

kò lẹ́lẹ́sì nìyẹn o lákàyè sí mẹ́sì ọdún mi tẹ̀lé káwájú ẹ̀ sọ́pá nẹ́bí ò lágbára mọ́ká nígbà tó dé mọ̀dínà ó lọ tún mẹ́wàá dáko àdébí ò dérí o abákiri náà ó náà lọ tẹ̀mí lẹ́yìn rẹ̀ abákiri ò dé o kúmọ́rù ò dé o ògbọ́n ò dé o ayé ò dé o gbogbo àwọn tàbí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ò lẹ́nu yẹ kó ha lọ yọ ọmọdé náà. Ìjọ bá ti jẹ́ lásìkò ànájà àtàkùn àwọn sáré àdébà Muhammad sọ̀rọ̀ máa hàn àdébà sẹ́lẹ̀ kò lè jẹ́ lásìkò tòun náà. Nítorí lẹ́yìn ẹgbẹ́ àtúntò kò ní jẹ́ àdáadá lẹ̀ rẹ̀. Àbáwá Abdullahi ibn Mas'ud ọ̀bí Allahu ta'ala ali. Ó ní ẹ̀rí, ó ní tẹ́lẹ̀rù, wà náà tẹ̀rù tẹ́lẹ̀rù, làkọ̀lì kù fíìsù. Àbáwá ìgbẹ́ náà wọn sáré àdébà Muhammad, ó ní tẹ́lẹ̀rù, ẹ máa tẹ̀lé ń tà nẹ́bí sọ̀rọ̀ wọ̀lẹ́ tẹ̀bùtẹ̀bẹ̀rù ìntánẹ́bí ò tẹ́ nú ẹ̀sìn máa ṣe é lẹ́kọ́ ní kò fi ìtọ̀ nítorí pọ́nà ọba ti tó yín ẹ̀sìn tí wọ́n wá ti pé yín ó ti pé ó ti pé yín ẹ̀ Yorùbá náà nígbà tó sáwí déńjọ ní ẹ̀gbọ́ ẹ̀sìn pọ̀ ńlẹ̀ ayọ̀ sáwí. bíkọ́ ìntánẹ́bí wá pọ̀ káàkiri ṣe ẹ̀sìn ọ̀gbẹ́ni èyí ẹ̀sìn pọ́nlẹ̀ náà àìsíra ilé yòó di sí náà ó sì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàfin ìsẹ́nu sún náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàfin ìmọ̀nu sún náà dépò bá ṣe. nítorí ìjọba ẹ má di abáwọn yẹn lẹ́bílà kankan ẹnu àwọn lẹ́bílà tó bá máa ń yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa yàn wọn gbogbo òru rẹ máa yàn lẹ́bílà àwọn lẹ́bílà tó máa yàn lẹ́yìn náà máa yàn wọn àmọ́ tó bá ti sọ ọ́ kéde mọ́sálásí ilé ṣẹ́ṣẹ́ àwọn alátàlátù lẹ́ni kó wọn bọ́bẹ̀ tọ́jẹ́ ẹlòmí ẹgbá lẹ́la náà tún máa yìnà àbá alátàlátù bí lóhun wá ráyé owó fi sáárọ̀ ti ẹ̀ ìgbàtẹ́ni látàlí láàárọ̀ òbí látàlí ìsàlẹ̀ ṣe sọ̀rọ̀ kárí lápẹ̀yìn àbí ní haru kárí èyí ti ti bẹ̀rẹ̀ àwùjọ tó wáyé nítorí lẹ́yìn ẹgbẹ́ agbóló sunna lẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn wá ti pé àgọ́rọ̀ fi fún èèwọ̀ ni àgọ́rọ̀ yọkó mẹ́ àbúrò abiyọ́nà ọba abalẹ́kí ọlá kọ́ta fún alágbóyè ìpínlẹ̀ o ọlọ́jẹ́ kaná ọba ọ̀sọ́lọ́gbọ́ àwọn alẹ́ nẹ́bí ilẹ̀ muhammadu wọn àlàáyé wọn sọ́hánì الله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتاك الله عليكم يا الله أو يا جنجة الله محمد صلى الله عليه وسلم من الله أخوة أصلا الله bíbí àti bẹnu àwọn bíbí àti bẹnu oṣù yìí òun náà ni máa ṣe ayẹyẹ ọjọ́ Isra wal Miraj àdẹ̀sọ̀ fún wa pé kò sí ní sọ́nà lẹ́bọ̀ Muhammad káàtì náà sí káwọn bá wọn ṣe èyí tí yóò tẹ̀lé sọ́lẹ̀ kejì nínú àwọn aburú tí bẹ̀rẹ̀ wà ní fún àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam káàtì sallallahu alaihi wasallam sọ́ra fún bẹ́ẹ̀ onímọ̀ kọ́ sí àwọn tí wọ́n fi ń ṣe mùsùlùmí tábà tó ń kọ́ sí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n sì wá wọn náà ni nítorí pé ẹbí ẹ̀ṣẹ̀ mùsùlùmí iṣẹ́ ẹ̀mẹ́ ni ọmọ ṣe kò sí nǹkan tí ń gáìdì ẹ̀ àwọn àlè tí ń gáìdì àwa tó bá bọ́ lọ́wọ́ ní ṣe wọn àbá ẹ̀mú sí ni tó bá di obìnrin lọ́wọ́ sí ìyàwó ní àbá ẹlẹ́yọ̀ bá tẹ̀lé àmọ́ àwa tá a jẹ́ mùsùlùmí àárín tí ń gáìdì wa pé ẹ ṣe yìí ẹ má ṣe yìí èyí ló tọ́ eléyìí ò tọ́ àmọ́ àwọn tí ẹ ṣe mùsùlùmí máa káyà ara wọn làwọn gbé kalẹ̀ bẹ́ẹ̀ ká máa tẹ́ ńlá káyà wọn ká wá fi orí tọ́ lọ́wọ́ bá àtàlẹ́bílẹ̀ ẹgbẹ́ra wọn ni eléyìí tí wàá káàkiri ayé ń bẹ lára àgbàlagbà ń bẹ lára ọmọ kéékèèké ká máa tẹ̀lé lánàá àwọn tí wọ́n fi ń ṣe lòsì ká máa tún wọn jẹ ló wàá mú wa sí wọn jọ náà bá títí bá wọn ò ní nǹkan tí ń gáìlì wọn. nínú tí Islam ṣe léwọ̀ fún wa òun ni alikẹ́tì irọ́ pípa. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni ìyá fún wọn sí. Ànábì yẹn máa sòrò dáadáa o. Ìlànà sí ti kọ́ yẹ àdí ìlànà bẹ̀rù. Òdodo sísọ kò sí sí máa ń ṣe fún yàn pé ní máa ń gbọ́nà lọ sí ilé olùsí dáadáa tí máa ti sòdodo òdodo wọn máa tìyàn lẹ́yìn yóò máa tìyàn lẹ́yìn lọ sí dáadáa ni. ìnà bí rọ la yahdi ila janna yahdi ila janna. ẹ wá rí kí ẹ máa sòdodo yóò tìyàn débi dáadáa dáadáa kí ẹ máa ń ṣe òní yóò sọ̀rọ̀ máa jẹ́ náà. àbí sallallahu alaihi wasallam oníyàwó wal kadhib ìrọ̀nàwọ́ فإن الكذب يهدي إلى الفجور ẹ̀rí wọn pípa gbogbo wa burúkú ni máa ń tiyàn lọ rẹ̀ bí ẹ bá ti pa wọn ìwà burúkú kan rẹ̀ kò sí ìwà tí ẹni náà lè pa tí o tẹ̀lé pa wọn bó bá ti lè pa wọn báyìí gbogbo wa dáko fẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ irọ́ ń jìyàn débi àwọn ìṣẹ́ tí ó dáa gbogbo tó ní a máa ń ṣe ilẹ̀ ló ti yàn lọ iná ojú ọ̀yà àbí ìlànà pé bá tí wọ́n ń wá àwọn àti ọ̀dà tí wọ́n àti ọ̀dà tí wọ́n àti ọ̀dà tí wọ́n á sọ ọmọ náà ni ọmọ kì í ọmọ náà o bẹ́yìn ò bá fẹ́ tí bẹ́yìn ò bá fẹ́ wọn náà mọ̀ parọ́ bọ́ ọ bá fẹ́ wọn náà mọ̀ parọ́ ẹlẹ́ẹ̀kejì àìmọ́bìrán ṣe kò dáa rárá.

Tẹ́káwé àwọn ọmọ pé a máa ń fi wọ́n sáà pẹ̀lú mẹ́fẹ́. Òun ló wá fà lónìí pé ọmọ gbogbo wa lónìí irọ́ tí wọ́n ń bẹ lára wa. Àwọn olóṣèlú bẹ lára wọn bẹ́ẹ̀. Ó ti mọ orú tẹ́ ní ìdí sómi ní ẹmọ́ wọn rí. Ẹ sàfi tẹ̀ka fún wa. Àákùnrin lómi, àákùnrin lómi, àákùnrin ná. Káyí fi wọ́n sáwàdà. Kọ́dà èyí fi tẹ̀bẹ̀. Àlẹ́ mi ni wọ́n nílò. Èdè ọmọ ìyà burúkú ni o wọ́n ní ìyá kan ní ìyá lọ́jà kan náà wọ́n ní jẹ́ wẹ́rú kó máa bá ẹnìkan tí ń bá òun yàn sọ̀rọ̀ ẹ́ wàyẹ́ ti kí wọ́n ń parọ́ níbi ọ̀rọ̀ tí ń sọ ní kò parọ́ mọ̀yàn lèyí ní ìka ní nǹkan o àmọ́ tó bá báyọ̀ ń fi tí ò tẹ̀lé tí ń sọ ni pé ó kàn fẹ́ káwọn èèyàn rẹ̀ lásán ni ìjú wa ń tẹ̀lé ó kàn mọ́ wa alẹ́bí ni wáyé lù láhùn wáyé lù láhùn alẹ́bí wa rí fífi ẹ̀ òun nìkan lápẹ́ ẹgbẹ́ mẹ́ta ní bẹ̀ fún ẹgbẹ́ mẹ́ta ti mẹ́ta bẹ̀rẹ̀ wọ́n fi ẹgbẹ́ méjì òkèrè yìí wọ́n parí ẹ̀ jẹ̀mọ́ kí ní èsì òní gbogbo ara fi máa ń éprì onígbéni òní ní éprì tààtì àbí march tààtì tààtì wọn tó bá di ọjọ́ sunday éprì four ọdún rọ ni wọ́n tó jẹ́ mùsùlùmí kò sọ́dún rọ bó ti jẹ́ pé wọ́n bá ń sọdún ẹmu tó ọ̀pọ̀lọpọ̀ wọn mú tó bá ń sọdún ògógún pọ̀pọ̀ bá wọn sé tó bá ń sọdún ajé ọ̀pọ̀ bá wọn sé tó bá ń sọdún ọ̀sà ọ̀pọ̀ bá wọn sé ọdún kírísímàsì ọ̀pọ̀ bá wọn sé ọdún ọmọ apẹ́ ọ̀pọ̀ bá wọn sé bẹ́ẹ̀ náà ọ̀pọ̀ bá wọn sọdún lọ wọ́n bá ń parọ́ o àparọ́ mọ́ yẹn bọ̀tọ̀ wọn parọ́ láti fi pàwọn yẹn lẹ́rìn òun náà lẹ́bi sọ́run sọ́run máa every fool

ó kàn sọ nǹkan tí ò tẹ́lẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn rẹ́rìn-ín alẹ́bíṣọ́rọ̀ wá wà lọ sẹ́ńgá ó lẹ́ni bẹ́ẹ̀ ló wọ̀nà wáyé ọba fẹ́ wọná máa kàn sí lọ éprì fún máa tàyàn nítorí lẹ́yìn ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí à ń lànà wa ìlànà wa olódájú o ìlànà wa olódájú o gbogbo ìlànà tó bá ti yàtọ̀ sí ìlànà náà wọ́n wọ́n ìlànà burúkú ni o ìlànà tó lè fi hàn tó lè fi hàn sóòkù àìsàn ìdí àmà rẹ̀ nítorí lẹ́yìn wọ́tọ̀ ti ṣe kọjá tó àbúrò ọmọ ọba ọmọ ṣe má tó wá ti ṣe má ọlọ́mọ ọba yóò gbèrè e sí ọ alẹ́bí sọ̀rọ̀ bá ọmọ àlọ́ sẹ́nà ó ní àtẹ́rí nínú zam kàmàlá zambala ẹni bá fi lè plan ẹ̀ka ẹ̀ẹ́dẹ̀kì tó wọ́n ṣe ya fi tí wọ́n tó lè jáde nù rẹ̀ mọ́ o bọ́sí wá gbọ́ yìí náà àwọn tí ó sí àyè kọ sàlàyé fún wa nínú àmọ́ ya wa wọ́n rí rẹ̀ sí abẹ́mọ́ ọba ọba àdéjọ́ ọlá tó sàkún alágbọ́ ìsìlámù rẹ̀ o láàrin láàrin lọ́lọ́ صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله Allahu Akbar, Allah.